<clears throat> الحمد لله رب العالمين ولي المتقين رحمن الدنيا والآخرة ورحيمهما والصلاة والسلام على خير الأنام نبينا محمد صلى الله عليه وآله وصحبه أجمعين معاشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته ضمن الموضوع في بيان فضائل أيام عشر ذي الحجة لتسواج من àlàyé tí a ń bá bọ̀ nípa ọlá tí nínú oṣù Dhul-Hijja gẹ́gẹ́ bí àkíyèsí òní ní twenty nine kódà ọ̀fẹ́ papọ̀ gbogbo ayé hasaba arúgbìyà níbàámu pẹ̀lú wíwá níbàámu pẹ̀lú yíyọ oṣù ní Nàìjíríà kó wà lẹ́nu wọ́n ti àwọn tí wọ́n wà ní ipò aláṣẹ wọ́n ti ké gbàjarè pé gbogbo ẹnikẹ́ni tó bá rúṣù ní kété kó fi tó àwọn elétò létí bákan náà في المملكة العربية السعودية nílẹ̀ mímọ́ ní Saudi lọ́hùn òní làwọn náà ò ṣe ta tàhárí ẹ̀ làwọn náà wà tó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ ló ayé ọ̀pàpọ̀ tó bá ṣe pé ó ṣe ṣe kí ọ yàtọ̀ ni àròyé kanú lọ́tọ̀ táwọn onímọ̀ ìyẹ̀jú ẹ̀ ká zoom ẹ̀ nísìn kí nàìjíríà máa ka twenty eight lónìí sí ilẹ̀ mọ́múlákà nílẹ̀ Saudi lọ́hùn káwọn ọmọ ká twenty nine bó láyànjú ẹ̀ tó nígbà tá a ti ríru ẹ̀ kò ní di ká mọ̀ wulẹ̀ ìyànjú ẹ̀ walillahi alhamd ṣùgbọ́n gbogbo nǹkan yìí ló ní ìfọ́síwẹ́wẹ́ àlàyé níbàámu pẹ̀lú ìmọ̀ ẹ̀sìn ọ̀kan náà wọlé mọ́ Al-Hafiz Rajab alayhi rahmatullah lahu risala mustaqila ó ní tíra tí wọ́n ṣe pé ẹ̀ mọ̀ tí ìkìláfù àrùbíyà tó bá ṣẹlẹ̀ àwọn kan ka twenty nine àwọn kan ka a sì mọ̀ pé ní ilẹ̀ Hijaz ibi tó jẹ́ Saudi lẹ́nu ibẹ̀ làràfà wà ibẹ̀ làwọn yóò ti ṣe hajj ibẹ̀ làwọn ti jẹ́ dandan ní agbára rẹ̀. síwájú lórí àwọn àlàyé wa orí ní twenty nine of the qadah tó ṣe pé títí ìrọ̀lẹ́ òní àwọn èèyàn mọ̀ wá oṣù tá a bá ti gbúrò gbogbo àwọn àlàyé tí ó ti ṣíwájú yìí ó ti bẹ̀rẹ̀ náà nù o àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí ayyaman ma'lumat àwọn ọjọ́ tó tó ló ń kà ní. ìtumọ̀ ọ̀rọ̀ yìí nínú al-Qur'an àkíyèsí pé ayyaman qala'il sur'an ma tanqadi ẹ kàrí pé ọjọ́jọ́ kìíní ọdún kù ọdún kù lẹ́mọ̀ gbọ́ ọdún kù ńlọ yóò máa fẹ́ lọ ni ṣùgbọ́n ṣe àìrí tí èèyàn bá ti rí ṣe láàrin rẹ̀ ó di tèèyàn nù o àbẹ̀ olúwa kó má ṣàfihàn àṣekúngẹ́ rẹ̀ nínú àwọn sẹ́ẹ̀rí tí ó tún yẹ kí mùsùlùmí ó mójútó òun náà ní nítorí ṣe pẹ̀lú qira'ati al-Qur'an àti sọ̀rọ̀ eléyìí al-Qur'an ní kíkà ọ̀la rẹ̀ ní báyìí ló máa nínú gbogbo téèyàn máa sọ lọ́rọ̀ tọ́mìnìyàn máa sọ lọ́rọ̀ láyé kò sí èyí tó lóore tó al-Qur'an ló fi jẹ́ pé níyàn bá ń ka alukoran ọ̀rọ̀ rẹ̀ ó ti yàtọ̀ sí gbogbo ẹni tí ń sọ̀rọ̀ mí ẹ yàtọ̀ sí ẹni tí ń ṣe wáàdì àfìgbà tó ń nà bá ka alukoran ó yàtọ̀ sí ẹni tí ń kàdí ti ànábì ó jùrọ̀ àwọn lọ èyí tó tún ga jù nínú ọ̀rọ̀ rẹ̀ nù ṣùgbọ́n ọlọ́run kò sí ní tó tó kò sí ní tó dàbẹ́ tó fi jẹ́ pé gbogbo ẹrú tí olúwa bá ṣe àánú ẹ̀ pẹ̀lú kó rọ̀ pẹ̀lú kíkà alukur'an orí ńláńlá ni o wọ́n náà láti mọ̀ ntí alukur'an ti ṣe nígbèsí ayé mùsùlùmí ẹ̀rí tilawatu alukur'an tajilibu sakina wa rahma ìjẹ́ kọ́kàn balẹ̀ ìfà ìkẹ́ ìsì jẹ́ kí alibarika ọ̀pọ̀ nínú sẹ̀mí ọmọ ènìyàn lára ẹ̀ ọ̀la tí ń bẹ fún ẹ tó bá ka harafi kan nínú alukur'an ní àdéhùn àbí umama albahili ó tún ní alukur'an ìwòsàn ní ṣẹ̀fí aláwọ̀ yawm al-qiyamah. ń bẹ fún kíkà alukur'an tí ẹ bá wá gbìyànjú tẹ bá ti sọ nínú àwọn ọjọ́ yìí nínú àwọn ọjọ́ tó yẹ kéèyàn bízì pẹ̀lú alukur'an nínú ẹ kìyàmù lẹ́yìn òun náà ní atahajud ìjìlóru kéèyàn gbìyànjú kó yí àwọn òru yìí bó bá ṣe má bó bá ṣe má gbàtí ọ̀rọ̀ tó débi ọ̀rọ̀ kìyàmù lẹ́yìn níbi abala yìí tí ànábì sì ni kò síṣẹ́ rí téèyàn lè ṣe tó tó kéèyàn ó ríṣẹ́ rí gbéṣe nínú àwọn ọjọ́ yìí òun lọ fa àfiwé àtàfijọ lọ́dọ̀ àwọn olùmọ̀bíà tí rọmọ mẹ́wàá gbẹ̀yìn tí Ramadan náà ń kọ́ òun lọ fà tí al-allamatu Abul Abbas al tí Ibn Taymiyyah ní ìtàfi mọ̀ yàtọ̀ láàrin òru mẹ́wàá tó kẹ́yìn Ramadan àti àwọn òru ti Dhul-Hijjah òun ni pé sẹ́rú òru ti Ramadan mẹ́wàá gbẹ̀yìn kò sẹ́lẹ́gbẹ́ nínú àwọn òru ayé ó ju òru ti mẹ́wàá Dhul-Hijjah lọ àmọ́jọ́ ti Dhul-Hijjah náà ní látàárọ̀ dilẹ̀ ṣú òun ju ọjọ́ ti gbogbo ọjọ́ Ramadan náà lọ láwọn ọjọ́ ìyẹn ni pé àwọn àsìkò tí yẹn ń ṣe tẹkbír tí ń gbọ́rọ̀ wọn bá tóbi tí ń sàfọ̀mọ́ tí ń ṣe báàdà tí ń kàlùkùrọ̀ ààrẹ eléyìí ò túmọ̀ sí wípé èyí ó nìgílẹ́tì ìjílóru nínú àwọn ọjọ́ yìí lọ́lọ́mí lè ṣì gbọ́ kí wọ́n ní kìrìsìlẹ̀ kìrìsìlẹ̀ dáadáa ní jíjílóru kìrìsìlẹ̀ ń bá a fẹ́ lóòótọ́ kìí ṣe dáadáa àmọ́ nù àwọn iṣẹ́ olóore tó bàbàrà tó tóbi tó lè má ṣe ẹgbẹ́ ìmọ̀ tàbá ti yọ ti rọmọdọ́nà kó òun náà ní ká jí lóru nínú àwọn ọjọ́ mẹ́rẹ̀ wa ká sọ ká gbìyànjú ká lékún níjọsìn àti pàkíyèsí lórí àwẹ̀ lórí ọ̀rọ̀ síyàmù náà àwẹ̀ gbígbà nínú àwọn iṣẹ́ eré tó tóbi ni àwọn àdìsí kan wá ṣùgbọ́n àwọn àdìsí yẹn ó lẹ àdìsí ìyàwó Hafsa. رضي الله تعالى عنا ونكمل نوشو بالحجة إلا كتا أو متى متى من نوشو واني إلا كاني ونان ركعة الفجر المجي kó tó di pàṣùbà wọlé ṣùgbọ́n àdìsí àdìsí tó lẹ́nu ṣùgbọ́n ìgbà wa mi wá tó wá kàn nípa ẹ̀rí àní ìdáradóbi eléyìí ṣùgbọ́n ní àpapọ̀ iṣẹ́ rí tí yẹn fi rojú rẹ̀ olúwa àwẹ̀ náà kì í ṣe nǹkan kékeré o ẹ̀tọ́nà bá ní oníkàpá mẹ́sàn alákọ̀ọ́kọ́ yìí náà pàápàá jùlọ àwẹ̀ ọjọ́ àràfà gangan fún ẹni tí ò sí ní hajj ó ṣeé ṣe kí àwọn ìkàmọ́lẹ̀ tún wá àfikún kó tún wá lórí ọ̀rọ̀ yìí kó tó di pàmò lọ lówùrọ̀ yìí mo fẹ́ pe àkíyèsí kékeré kan bi hadhihi al-munasaba pẹ̀lú àsìkò yìí ṣẹ́rí ìyàtọ̀ ń bẹ láàrin kí ìbádà ẹ̀sìn al-ibadatul mutlaqa ẹ̀sìn. ọjọ́ àràfà nìsín ẹ̀rí wá lórí ẹ̀ tànàbí sàtàlám tó ní yòókà fẹ́rù sànàtà yìí yóò forí ẹsẹ̀ ọdún méjì jìyàn ni sànàtù máa ń gbéyà ọdún tó kọjá wọ sànàtù mọ́kànlélà ọdún míì téèyàn tún ti lò láyé àwọn ọjọ́ àràfà fẹ́ni tí ò sí láràfà yìí jẹ́ àforíjì fún ni ẹ̀rí pé léyìí ẹ̀rí wá lórí ẹ̀. àwọn ọjọ́ yòókù kò sí ẹ̀rí kan tí a lè rí gbámú báyìí pé anábì máa ń gbà gbogbo àwọn ẹ̀rí tó wá olè gẹ́gẹ́ bá ṣe sọ àdìsí yàwá Hafsa àdìsí Abu tó ní àwẹ̀ ọjọ́ ìrìnàjò àwẹ̀ ọjọ́ kọ̀ọ̀kan ó ṣe déédéé àwẹ̀ ọdún kọ̀ọ̀kan òru rẹ̀ ó ṣe déédéé ìjílóru ọdún kọ̀ọ̀kan àdìsí náà ìfi ju gbogbo ẹ lọ ààrí ẹ̀rí kàtà àrígbára lé pé ó ń ṣe ọlọ́run ṣùgbọ́n ààrí àpẹẹrẹ tó pọ̀ nínú àwọn sàádé tí wọ́n mójútó àwọn ọjọ́ yìí ìtumọ̀ ọ̀rọ̀ yìí ni pé anábì ní kò sí sẹ́ẹ̀rí téèyàn wá lè ṣe téèyàn lè ṣe tó tóbi ju àwọn ọjọ́ yìí lọ ìzàn ẹ̀ńtọ́lọ́ba ní òfin ọlọ́run eléyìí ọmọ kó sábẹ́ alẹ́ ibadatul mutlaqa gbogbo ti ń jẹ́ṣẹ́ rí tó túlẹ̀ tí yẹn lè máa ṣe tábà wá rí ẹ̀rí pé ànábì tún ní àṣe àwọn sàábé ń ṣe báyìí ànábì sì tún ní à ó tọ́ ni o kéèyàn máa so ẹbí pọ̀ ìṣe dáadáa sàárà ṣíṣe pàpà jùlọ gbogbo ohun tí ń jẹ́ iṣẹ́ rẹ̀ inú ẹ̀ òun ni sàárà ṣíṣe bóyá ká parí ìjókòó pẹ̀lú ọ̀rọ̀ sàárà ṣíṣe sàárà ṣíṣe kànáwó bí ó bá ṣe mọ́ níwọ̀nba àwọn ọjọ́ yìí kéèyàn gbìyànjú kéèyàn rí àwọn èèyàn dùn nínú ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láyé àwọn ẹni àná ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ Abdullahi ibn Mubarak yamma sun alaji gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé kò síṣẹ́ eré tí yẹn lè ṣe lásìkò yìí tó dàbí àwọn tó wà ní hajj o nọ́mbà wán òun lẹni tọ́lọ̀ ń bá ní kọ́ wà láàyè mímọ́ yìí tí ń ṣiṣẹ́ mímọ́ lọ́wọ́ gbogbo àwọn yòókù tọ́ àwọn náà mọ̀ á mọ̀ tẹ́raka pé oríire ọlọ́run rahmatulahi wa sẹ́à ìkẹ́ ọlọ́run bá gbòòrò ṣùgbọ́n ìgbà tó bá wà láàyè mímọ́ yìí tí wọ́n tún lékè ń kà nínú àwọn iṣẹ́ rẹ̀ tí wọ́n lè tún bá ṣe pẹ̀lú inú kan kankan. arákùnrin yìí ọwọ́ lálà lójú oorun ìpè ọlọ́run fi hàn lójú oorun gbogbo ẹ̀ ń tẹ́ wà lájì lọ́dún yìí èèyàn díẹ̀ lájì rẹ̀ níyànjú èèyàn díẹ̀ lájì rẹ̀ níyànjú nínú yín tó sì jẹ́ gbígbà àmọ́ ọlọ́run ti da gbogbo yín pọ̀ máwọn ẹni rè ẹ̀rí tí máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rí ti bẹ̀ fún bámbám tó ṣe pé ìyẹn lè má jẹ́ ní rí àbí rí ṣùgbọ́n ọlọ́run ó sì ju àánú wò sórí ìwà pẹ̀lú àwọn ẹni rè bí yẹn bá kú díẹ̀ káàtó tí sàn gbìyànjú ń sàn jókòó pẹ̀lú àwọn ẹni rè ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn ẹni rè ń wà pẹ̀lú àwọn ẹni rè ọlọ́mọba ní alimaru ó máa mẹ́ni ahab anabi sallallahu alayhi wa sallam ó lẹ́rú ọmọ abẹ pẹ̀lú àwọn tí ń bá ń bẹ pẹ̀lú wọn tí ń nífẹ̀ẹ́ wọn tí ń jẹran wọn bí ti lọ arákùnrin yìí bá rí lójú àlá kò gbogbo àwọn tó ṣe ájì lọ́dún náà èèyàn díẹ̀ lọ́lọ́mọba gbà ájì wọn bóyá jì wọ́n lọ́mọ ṣùgbọ́n náà ọba ó ti wọlá ẹni rẹ̀ kán mọ́ wọn lára ó ti gbàdúrà gbogbo wọn ó lẹ́ni rẹ̀ náà ní muhammadu ni abdullah wọ́n pè ní muwafaq al-iskafi orúkọ ọkùnrin náà nù bó ti ẹ̀yẹ́ pé kò sí hajj kò sí lájì o ṣùgbọ́n náà wò ṣẹ́ẹ̀rí rẹ̀ mọ́ gbogbo ẹ̀yìn yòókù la abdullahi bin mubarak bàtò jí lójú oorun ó ní fura mà pé aláì aláwòdodo ni. Nítorí hajj ọba tracy ìlú ẹni yìí lọ́gbẹ́ ah, ẹni gbọ́dọ̀ jẹ́ ní eré irú iṣẹ́ wo ló ṣe kò sí lájì olúwa sì tún wo tàánú rẹ̀ ó sì tún fi gbàdúrà àwọn míì fẹ́ pé yọ̀bọ̀yọ̀bọ̀ ni ájì kan wá ṣe ah, ẹni gbọ́dọ̀ bí eré bí àwàdà ó gbìyànjú ọ̀padà tracy ẹ̀ ni wọ́n béèrè béèrè títí tó fi rí tó fi rí ẹni náà lọ́tọ́ wa yọ wá pàdé ọ oníkókó fẹ́ mú kọ rẹ̀ ó so kọ Muhammad ibn Abdullah àwọn èèyàn máa ń sí ìskáfí tó ní ìskáfí ní sobata fọkọ pé ti béèrè pé ṣúmẹ́kà kan tó nìyẹn ọ̀dà bó ìjọ ti ṣe hajj Abdullah muba ó hajj ni àwọn èsì ṣe ṣé òsì tó ń béèrè ṣé kàn rí kò ti ṣe hajj ni onírìndín kí ló tó ń béèrè nínú gbogbo nǹkan tó wá dé fẹ́ béèrè lọ́wọ́ mi ájì lọ́wọ́ á rí béèrè àwọn àna ọ̀gá lóòótọ́ ni onírìndín tí mo fẹ́ tí mo fi béèrè lọ́wọ́ rẹ̀ àmọ́ sàlàyé fún mi kí ló tó ti ṣe hajj bó ṣe tó yìí tó bá sàlàyé fún mi èmi náà sàn tó ṣẹlẹ̀ fún ọ àna ọ̀gá òun ò kankan ju pé òun ti ń dáwọ́ hajj jọ nísìnyí kì í sọ ọdún kèèló síra wọn tó ń bá ti rí i pé alihamudulilayi táwọn jẹ́ ń lé ojú tó òun tọ́jú owó pé àlówù èmi náà kì í ṣe hajj ó ní lọ́dún yìí òun wá rí i pé owó yìí ti pé lọ́dún hajj tó lọ yìí ṣe tán ẹ̀ ń sọ bẹ́ẹ̀ pé hajj tán ṣe tán yìí òun rí i pé owó yìí ti pé àmọ́ ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ tó yẹ kóun lè wá mọ́ o òun ti sọ fún ìyàwó òun ti ṣe ó ní ìyàwó òun wá lóyún bóbìnrin bá ti ti lóyún ó lójú nǹkan tí máa wù jẹ wọn ní kìnnì kan yóò rọrùn sí wọn ní kìnnì kan ó rọrùn sí wọn ó lóun darí ibi iṣẹ́ bọ̀ òun ti ń palẹ̀ mọ́ pé àjọ̀dún ibi yìí rìn ìlà òun múra nígbà tó ń délé òun bá rí ti ìyàwó òun gbé abọ́ kan lọ́wọ́ ó gbé nǹkan kan sínú ẹ̀ ọba ní àwọn níbọ̀ àwọn yìí wọ́n yan ẹran. ìgbà tí yàn sùn ọ wọ́n yan ẹran ká òun rẹ̀ òun gbàgbọ́n nǹkan tó jẹ lálẹ́ yìí nù jẹ nǹkan ní o ẹran òun ní wù ú jẹ kọ́ máa dá ìgbà tí yàn tọrọ nǹkan gbélé yìí fún wọn káwa náà ẹran sí gba ẹran yìí wá ẹran tí ń rùn yìí náà ló jẹ lónìí o gbogbo tó ń abanyọ̀dà àmọ́ sáàmà wọlé lọ ọba gba abọ́ yẹn lọ́wọ́ ẹ̀ àti ogun tó kó sínú ẹ̀ nínú jẹ ọba sálámà sí lébọ̀ àwọn níbọ̀ wọn yìí sì ní òpó ni arábìnrin náà ó láwọn ọmọ lọ́dọ̀ ní ṣókí ìgbà tí ó kanlẹ̀kùn ìyẹn ní ṣé òsì kò sí pé à ẹ̀lẹ́ àwọn ọmọ ń kọ́ sí òsì ó ní òsì ọ̀nà kí ni kí mo gbé wá yìí ó sì gbàgbọ́ yẹn fún un. Ah, ẹran tẹ́ máa yẹn yìí ṣe kíní kan ẹ ara lé yín ìyá kíní kan lọ́la ó ní òórùn rẹ̀ lọ́sàwù òun jẹ ó sì wà ní kọ̀ǹdíṣàn kéke báyìí báyìí wọ́n á ní kẹsàn-án wọ́n á ah, ẹran yìí ṣẹ̀tọ́ fẹ́yìn o kì í ṣe aláìlí fẹ́yìn àwa ló já láàyè fún ẹ nílé jẹ yàrá a ah, tí n tún mélé yìí mùsùlùmí sí mùsùlùmí ìyá kíní ẹ fún wa ìyá ìlú lòun fẹ́ jẹun kìí sàlàyé fẹ́yìn àwa ló jẹ́ àlàyé fún àbá ìbáyọ̀ ẹ sàlàyé wò ló jẹ́ ó ní bẹ́ẹ̀ ni ní gbogbo tí ọkọ̀ àwọn fi lẹ̀ pé èèyàn máa ná nínú ogun ẹ̀ ti tán àwọn sì ti wà nínú èbí kọ́ra kìí sọ̀rọ̀ ọ̀sẹ̀ kan láwọn bá rí gbàtí nira yìí pọ̀ àwọn kan gbóòórùn ẹran kan tí àwọn kan sọnù tó ti kú ẹran òkú ń bètè òun bá jáde gbà ah, òkú ẹran kan lẹ́gbẹ̀ẹ́ títì níwájú àwọn wọ́n sì délẹ̀ ṣú òun bá lọ mú wọ́n sì rà gbé wọlé òun gé òun fọ́nù wọ́n yẹn làwọn yan díẹ̀díẹ̀ làwọn tú ata sí làwọn tú yọ̀ sí òun làwọn yan o òórùn tẹ̀ ń gbọ́ òun òkú ń bètè ni àti sì jẹ́ òkú ń bètè ẹni tára ebi ní ló pa àwọn délẹ̀ débi pẹ̀lú òkú bètè onídà káwọn òfin yìí jẹ kọjá pé ẹ̀yin ẹ̀ kílẹ̀ wí lọ́dọọdọ àwọn ọmọ òun ibi ń pa wọn wọn lọ́nu mọ́lẹ̀ nítorí sọ̀hún di ẹni tí ní ṣókí ọkùnrin yìí muhammadu bin abdullah ló bá yẹ̀yìn padà ní gbára rẹ̀ lójú pé subhanallah òun fi ọ̀kan ibi ń pa wọn kan òun lọ kówó jọ àjì sájì lọ́kàn tuntun ajẹ́ níbọ̀ àjì ìyẹn kan ọkàn lọ gbé gbogbo owó yìí kò tí ẹ bú ń bẹ́ ọ̀wọ́lé lọ ọlọ gbé gbogbo owó yìí pé wọn ọmọ sájì gbà ní kò sì gbé owó yìí faradà yìí ni kò sí ájì o ọlẹ́ni ẹ o abdullahi ba kọlọ́ sì fi hàn lójú wọn pé òun gba ájì rẹ̀ láì dé àníyàtú abúláwo nínú làmẹl ẹwọ ẹmí rí Ọlọ́run tún wá torí tiẹ̀ owó tiẹ̀ mọ ọ̀gọ̀rọ̀ àwọn alálàjì nìlà tó ṣe pé tí kìí ṣe gé ní ṣe hajj tiwọn mo gbájì rẹ kò sí ń bẹ mo tún wá gbájì gbogbo àwọn míì náà tó ṣe pé nǹkan yí wọn lẹ́sẹ̀ gbogbo àjẹ ọdún yìí mo gbà ó ní mo ṣe ó ní kátó wá da tó tẹ̀lé tán abdullahi mubarak fẹsẹ̀ wá sọ fún pé wàláhì ètò òun lójú oorun rẹ̀ eléyìí ní bá bí alìsìn náà kéèyàn kà fi nǹkan yẹn máa wí pé nínú àsìkò yìí nínú àwọn ọjọ́ àbí yìí kéèyàn bá ṣe kòńgẹ́rì láti fi ṣe sàárà pàápàá jùlọ fi yawmin zi mazghaba ọjọ́ tó le fáwọn èèyàn àbí olúwa kọ́mọ́sá lo ẹnì kọ̀ọ̀kan wá sábà rí dáadáa nínú àwọn iṣẹ́ olóore òun náà ni àtàyù ilẹ̀ àrọ́mìlì kí n sàlá pàǹtẹ̀tẹ̀ fún òpó ní aláìní níwọ̀nba ọ̀ràn bá ṣe fún kálukú ẹ̀rí àbí olúwa kọ́mọ́sá lo wa fún iṣẹ́ dáadáa اللهم إنا نسالك هدى واجعل عملنا في الرضا اللهم آت نفوسنا تقواها زكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار